ríńdù rẹ ìwọ náà lọ́mọ wípé àkólọ rẹ tó ti lọ́lọ́run lè dá padà tó bá ṣe sùúrù tó sì mọ́ lọ́hùn. bákan náà jẹ̀nà ǹjẹ́ lẹ́mọ̀ wípé èèyàn á tún máa búra nígbà míì pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba míì tó ní ṣe pẹ̀lú iṣẹ́ tọ́lọ́run ọba ń ṣe gẹ́gẹ́ bí ká sọ wípé alimokọ́lìbẹ̀l kùlùb àti ẹ̀rí ẹ̀rí wípé abdullahi umar ó sọ wípé kánàtì yẹmínú nàbí sọlá wà muqallibul qulub ó ní ànábì àmà sọ wípé kò rí bẹ́ẹ̀ o mo búra pẹ̀lú ẹni tó jẹ́ pé n ló máa ń yiri èmi á báyàrá eléyìí nù alimọ́gbẹ́ni bákan náà á bá ń tó jẹ́ pé ọjọ́ sẹ́ríkù alikabir jamaa á mọ̀ pé ànábì máa ń sọ pé wàlẹ́dì nafsu muhammadin biyadihi ànábì máa búra pé mo búra pẹ̀lú ẹni tí mi àrùn mi muhammad ti ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ adé pé àwa náà lè búra pẹ̀lú àwọn kan tó jọ mọ́ báyìí jẹ́ ìyẹn lè sọ pé mo búra pẹ̀lú ọba tó dá mi mo búra pẹ̀lú ohun tó pò ní ọ̀pá mi èyí sọ pé mo búra pẹ̀lú ilẹ̀ tí ń wọ̀sùn rárá èyí máa ń fọlọ́ ń búra ni àtàwọn ìròyìn ìrẹ̀ yẹn pé àwọn ti ń ṣe. lára rẹ̀ jamaa inú ìròyìn ọlọ́run òun náà ni alḥalfu bil qur'an ìmọ̀ búra pẹ̀lú alikur'an gbogbo aláwọn qur'an kalamullah qur'an tá à wasifatan min sifatihi ìròyìn kẹ́nà ọ̀rọ̀ yẹn ọlọ́run ọba ni ta ni ó sọ pé ọ̀rọ̀ téèyàn ń sọ kì í sí ìròyìn èèyàn wọn ni ẹnìkan lè sọ̀rọ̀ tó rọra sọ̀rọ̀ bákan ní tí mo sọ ìta ni mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn ńlágbájá ni omi ń pé ìròyìn ẹ̀ ni ìròyìn ọlọ́run ọba òun náà lọ̀rọ̀ rẹ̀ wálìdà dáhàbà jùmúrù lè ọ̀dàmà xìláfà lè àbí hanifa ìyẹn náà wà jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ yàtọ̀ fún mọ̀mọ́ àbí hanifa wọ́n gbà wípé jawaz alḥalfi bil qur'an wọ́n gbà pé ẹ̀ lè fi qur'an ìbúra wà á nàwó tani ọkùdọ̀bí àlìyẹ̀mí wọ́n sì gbà pé téèyàn bá bọ́ra pẹ̀lú quran ó ti ta kókó òbúra nìyẹn. wàyù ayid hadha anna alḥalfa kal isti'adha látàkùnú ilà bìlà wọ́n ní àwọn àfáà tó wọ́n á sàlàyé pé n tà ń sọ yìí wọ́n fi rinlẹ̀ pẹ̀lú pé kábúra pẹ̀lú quran kí ó dàbí gẹ́gẹ́ bí kéèyàn máa wá ìṣọ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo alamọ pé téèyàn bá fẹ́ wáṣọ lọ́dọ̀ ọlọ́run èèyàn máa ń fi ọlọ́run wáṣọ ni téèyàn bá fẹ́ wáṣọ kúrò níbi aburú èèyàn máa ń fọlọ́run wáṣọ ni. tàbá mà bẹ́ẹ̀ àwárí àìmọye ẹ̀rí tànàbí ń bora pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba tànàbí bora pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run ọba ẹ̀dí àwò lápẹ̀rẹ̀ وقد ثبت عن النبي صلى الله عليه وسلم الاستعاذة ببعض صفات الله تعالى كقوله صلى الله عليه وسلم أعوذ بوجهك نبو معنى النبي في الكريم أعوذ بوجهك ó wà ní sọ ìbọ̀kọ́rí tàbí wọ́n sọ pé ọlọ́run mo wá ìsọ pẹ̀lú àdójúkọ rẹ àbí mo fi ojú ọlọ́run ọba ìyẹn ni wá ìsọ ìyẹn máa wí bẹ́ẹ̀ gbogbo àná la máa kà bákan náà àtúmọ̀ ẹ̀dá rẹ̀ máa ń sọ pé a'udhu bi kalimati llahi at-tammati min sahih muslim àná yà sọ pé ọlọ́run a máa ń pẹ́ mọ wá ìṣọ́ pẹ̀lú àwọn gbólóhùn ọlọ́run báyìí ó mi wí pé èèyàn lè fi ìṣọ́ ọlọ́run èèyàn lè fi ọ̀rọ̀ ọlọ́run wá ìṣọ́ nítorí pé ròyìn ẹni àtúmọ̀ sọ pé a'udhu bi rabbika min sukhtik nínú sahih pẹ̀lú ìyọ́nù ọlọ́run ọba kùnbi ìbínú rẹ̀ àwọn àfààní tẹ́lẹ̀ ìbá lọ báyìí kò sábúrú náà bíi kéèyàn sọ pé òun búra pẹ̀lú alukur'an yẹn ni wípé òun àníyàn ni pé òun búra bíi kàlámì lẹ́à pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba wọn ni tó bá jẹ́ pàníyàn ni téèyàn nínú kò sábúrú ń bẹ̀ ọ wọlé kéèyàn sọ pé mo búra pẹ̀lú alukur'an tó jẹ́ ọ̀rọ̀ ọlọ́run àfàwà sheikh sọ́ọ̀lì alìsèmí mo ìwà àtọ́pọ̀ ábàámu àwọn tíra gẹ́gẹ́ bíi alwadiz na fíkọ́ alwadiz abananu sahih fíkì sunna bákan náà jama tẹ̀lé ìwá wa àwọn afọ àpè àsákèsì táyà pé àwa fẹ́ sọ pé mo búra pẹ̀lú àyà bí àyà ti la mo fi àyà búra eléyìí lákèsì àyà ọ̀nà méjì ni máa jẹ́ àyà lùkùránì bẹ tó jẹ́ pé ọ̀gbọ̀rọ̀ ọlọ́run àyà sì máa túmọ̀ sí àwọn àmì ọlọ́run tọ́yà pé bàtẹ́yà sọ pé mo fi àyà búra tó gbà lórí pé mo búra pẹ̀lú òrùn àbí pẹ̀lú pupa àbí pẹ̀lú sánmà àbí pẹ̀lú lẹ̀ ẹ̀ ń bá ń wí báwọn ṣírìkù ni tó ń sọ èèyàn ọ̀bọ̀dọ̀ síbẹ̀ àmọ́ ẹ̀ máa ń bọ̀rọ̀ bí ayat al-Qur'an kí n sọ pé wọ́n bí ayat Allah yẹn ké òun gbà tó gbà lónìí pé òun bọ̀rọ̀ pẹ̀lú ayat al-Qur'an wọn lè yí wọlé tẹ̀yìn bá dà níyàn bẹ́ẹ̀ àfa wa sheikh sọ́jà rẹ̀ sèmín wọn lọ wọlé bẹ́ẹ̀ ó sì lọ. jàmáà àwọn ọ̀nà míì bákan náà ni wípé kásáré lọ síbi kéèyàn búra pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí ọlọ́run ọba àlékè ọlá ẹnikẹ́ni tó bá búra pẹ̀lú tó yàtọ̀ sọlọ́run kí ni yóò ṣe. àrí hadith látọ̀dọ̀ afáwọ̀ àbí ìhòòrẹ́ra kọ́lọ̀n kó bá yọnu sí àbí ìhòòrẹ́ra inú sọ́hìn bukhari àti muslim àbúrò àṣọ yìí pé ń ṣe ọlọ́run ọba wípé man halafa faqala fi halfihi wàláàtì anabi sọlọ́dà sàlám sọ pé ẹnikẹ́ni tọ́ba ń búra ìgbà tí wọ́n ń búra òòṣà lọ́wọ́ àfi búra anabi dákọ̀ àwọn òòṣà táwọn aláwọ̀ máa ń sìn jọ náà eléyìí jẹ́rìí fẹ́ tó bá rò pé òòṣà làwọn mùsùlùmí ń sìn àṣìṣe ni àwọn tí wọ́n ń sin òòṣà mọ̀ anabi náà àìmọye òòṣà àwọn tí wọ́n ń sìn tí ń sùn gan gbé anabi lẹ́nu tó búra pẹ̀lú kankan nínú àwọn òòṣà yìí òun tó ń yọ wá sọ pé láìláha ìlàlá kàfárọ̀ rẹ̀ ni bẹ́ẹ̀ náà ni kéèyàn sì sọ ń bọ́dọ̀ wá ń bì pé ìyá ń di àrò ajéńgọ́ ògúnláka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ti bọ́ra yàtọ̀ jẹ́ mùsùlùmí òun tàn ti dẹ́sẹ̀ ntí ọ wà á rẹ̀ òun náà ní kíni gbólóhùn la ilaha illallah àfọwà ibnu àfọwà sheikh àgbà sheikhul islam ibnu taymiya wọn ní nínú majmu fatawa bàbá sọ wípé volume thirty three page one twenty two bàbá ní hadith tá a mú wáyé. أطمس ويكي الحلف بمخلوقات كالحلف بالكعبة والمملوك والآباء والصيف وغير ذلك فهذه الأيمان لا حرمة لا لا حرمة لا بل هي غير منعقد منعقدة ولا كفارة على من حنف فيها باتفاق المسلمين بل من حلف بها فينبغي أن يواحد الله تعالى كما قال رسول صلى الله عليه وسلم في الحديث بابا صويكي ó túmọ̀ sí wípé ẹnikẹ́ni tó bá búra pẹ̀lú èyíkéyìí tọ́jọ́ pé ẹ̀dá ọlọ́run ọba ni gẹ́gẹ́ bí kéèyàn ó fi kàábà búra bí kéèyàn ó fi àwọn ọba ayé búra bí kéèyàn máa fi bàbá èèyàn búra bí kéèyàn máa fi dà búra bí kéèyàn máa dábàá kọjá bí kéèyàn máa fi àdá kéèyàn máa fi búra ẹni bá ń ṣe léyìí ògún ṣàngó ìyá ń di àrògbé ẹni bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní gbogbo nǹkan tá a dá kọ yìí wọn ò ní pàtàkì wọn ò lápọ́nlé wọn ò lásùsí lọ́dọ̀ ọlọ́run àti inú ẹ̀sìn téèyàn bá fi búra wọn láti ẹ̀gbà pé ń sọ̀rọ̀ dépò pàgbà pé ń búra wọn alẹ́ àmì ń bá ṣe bẹ́ẹ̀ o òun tọ̀hún kàfáàrọ̀ tọ́lọ̀ ń sọnù kọ́ra àǹfẹ́ tí máa ń búra kọ́ lòun ó ṣe ntí ó ṣe ni pé bí bá ti ń sọ tán báyìí a sọ fún pé anyuwa hadallah òun tọ̀hún àfikọ́ yà sọ pé la ilaha illallah ọ̀dọ̀ ìbí ká sọ pé kó tó tẹ̀jìdìdù ìmánu ẹ̀ kọ́ yà tún ìgbàgbọ́ rẹ̀ ṣe ntí ó ṣe nù kàfáàrọ̀ rẹ̀ nìyẹn jọ̀máà káwá sáré lọ síbi pé ìpínlẹ̀ èlò gan nìbúra ìpínsí. àìmáàní sàlàsà ìbúra ó sí mẹ́ta alákọ̀ọ́kọ́ algomus wọ́n ń pè ní òun náà ni pé àyè àlìfàlì márùú àlà amúrin márùn oníkẹ́rì kan mọ̀ bọ́ra lórí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ lọ. mọ̀tàmídàn alikad òun náà mọ̀ pé rọ́lùn ń pa ọwọ́ à ń búra lórí irọ́ nítorí pọ́fẹ́ kẹ́yìn òyìn gbà kó dodo ni. ntọ́ṣẹlẹ̀ ìdákejì ẹ̀ ní sọ̀bọ̀ fẹ́ kẹ́ gbà bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ kéèyàn ọ̀rọ̀ aago ọwọ́ afẹ́ fi polójú àwọn ọ̀rẹ́ ẹ̀ pé wàlọ́ọ̀ì thirty five thousand mọ́mi ra aago ìfún mi àbí pé lòún rà ó sì máa pé aago yìí fifteen thousand lọ ọwọ́ abúra ntọ́sẹ̀ yẹ̀mí lọ́gọ́mùs òní wọ́n ń pè àtàwọn tó bá tún jọmọ́ bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ téèyàn máa ń ṣe kọjá wípé à ń yà kúlò wàlọ́ọ̀ì làkọ̀dù fàáltù kádà kéèyàn búra pé wàlẹ́ òun ti ṣe nǹkan pé nínú ramadan yìí ah mo ti ka kùránì mẹ́ta lẹ́nu síta bẹ̀rẹ̀ kọ̀rẹ́tì kan tó tó bẹ́ẹ̀ irú ẹni tí bá ń wí báwọn ìbúra tó ṣe jẹ̀mínú gọ́mọ̀sì ni wọ́n ń pè wọ́n ń pè ìbúra èké àwọn yẹkulu wàlọ́hì fàgbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ adẹ̀rí àdìs tó sọ wípé ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ òun tọ̀hún sọ̀híbuha al-ismu wọ́n ní wàsúmiyat hadhihi yamin bilgamus lẹ́ànàhà tagbis sọ̀híbuha bil anar wọ́n ní ntọ́jẹ́ kí wọ́n máa pè ní yamin gọ́mọ̀sì ni pé ẹni tí bá máa búrú ìbúra yìí ìbúra yìí yóò mú ẹni tí wọ́n búrú búra yẹn yóò tẹ̀rí sínú náà lálẹ́ kìámà fani abdullahi bin amru adé adé ìdátọ̀rọ̀ abdullahi bin amru àni nabi sallallahu alayhi wa sallam wípé anabi sallallahu alayhi wa sallam ó sọ wípé alikabair anabi ni ẹ̀rọ àwọn ìyá ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àlìṣirọ́kù bíi la kéèyàn porogun pọ̀mọ́lọ́hún wà òkókòlò wà lílẹ̀ yìí kéèyàn máa ya apá òbí ẹ̀ kọ́ máa ṣe dáadáa sóbi ẹ̀ kọ́ ẹ pé ṣèyá ṣe bàbá ni wà kọ́tùlù náà kéèyàn máa pa ẹ̀mí gẹ́gẹ́ bíi tí wọ́n láwọn boko haram ń ṣe ẹni tí bá ń jẹ́bi ọlọ́run mọ̀ wọ́n o báwo mọ̀ wọ́n tòró dojúrú mọ́ gbogbo alọ́wọ́ ṣùgbọ́n ọlọ́run mọ̀ wọ́n tí wọ́n máa pẹ̀mí pakúpa ẹ̀ṣẹ̀ ńlá ni kìí ṣiṣẹ́ mùsùlùmí ọlọ́run sì ràn wá bẹ́ẹ̀. ànábì tí wọ́n sọ pé wàlìyẹ̀mínú lọ́gọ̀mùs lára ẹ̀ṣẹ̀ ńlá òun náà ni kéèyàn máa búra lórí irọ́ lórí èké ìwọ̀n mọ̀ pé ọlọ́run pa àmọ́ fẹ́ káwọn èèyàn gbọ́ olódodo imam bukhari àti nasahi ìnáwó gba hadith wa bákan náà àbí humama kọ́nà bá yọnu sí ọlọ́run bí sọ wípé mani tọ́tọ̀ àhàkọ́ ìmọ̀rẹ́yìn mùsùlùmí bìyàmínìhì fàkọ́d àwùjọba allahu lahu nar wà hàrọ̀mà aleyhi janna fàxukmuha iya kẹbíra minil kabair wà fàcilu àásìmù bìtìfàkì mùsùlùmí wà anaha látìjì fiha alkafaro wà inama yajibu fiha tawba wàl istigfa. wọ́n ọgbà ẹ̀tọ́ mùsùlùmí kan pẹ̀lú ìbúra èké lápẹ̀rẹ̀ ọ̀ra ọjà ní twenty naira ọwọ́ ara nìkan tó báyà lọ́wọ́ ẹni ẹ wá sọ pé ẹ tà fún mi twenty two naira ọwọ́ ni wà láì ojú yín tó twenty five naira lọ́ba wa látọjà ó sì mọ̀ pé tọ́wọ́ kú ti búra kò ní jẹun yàn ọwọ́ adakọ̀ ọlọ́run lórí irọ́ ohun tó ọjà tó yẹ pé twenty two naira tọ́wọ́ tàbí o ti pé ọ ọwọ́ afọ lọ́run kọ́ lọ́wọ́ fi twenty five naira irú ẹni tó ṣe báyìí ó ti gba ẹ̀tọ́ mùsùlùmí lọ́wọ́ ẹ̀ anabi sasalam sọ pé ẹni yẹn kò sí nǹkan kí tí ó ṣẹlẹ̀ ju pé ọ̀dọ̀rọ̀ yẹn kọ́ lọ́wọ́ jẹ́ kọ́ wọ́n náà gbogbo ẹni tí bá máa búra fáwọn èèyàn láti lè dọ́gbọ́n gba dúkìá wọn lọ́wọ́ wọn táwọn sì ti fọkàn tán ọlọ́run yóò fi ẹ̀jọ́ iná ló ń tàn ní ó ti bára rẹ̀ wàhálà máa lè hìlìjánà kọ́dà ọlọ́run ti ṣe àlìjánà léèwọ̀ fún ọ̀yá àgbọ̀ ìrẹ́ ìyá ìrẹ́ bàbá nídìí ọjà ìbúra rẹ́yìn sọ́ra o kò sì bẹ̀rù ọlọ́run. wọ́n á ní ìdájọ́ yamil gomus

torí pé ọlọ́wọ́n bá sọ wípé òun ọlọ́wọ́n bá òun ò kí ń forí ẹ̀sẹ̀ jẹ́ tó bá ṣe ṣírí kù iná lọ́la yàtúrò mà yíṣu kàbí ṣe àn wà yàtúrò mà dúnà dálíkà límẹ̀ yẹ̀ṣà ọlọ́run lẹ́nikẹ́ni tó bá parọ́ pọ̀ mọ́ ọlọ́wọ́n bá òun ò ní forí jìn àmẹ́sẹ̀ tó bá yàtọ̀ sí ṣírí kù òun lè forí jìn ẹni tó bá wù òun ó pé wọ́n tó gbóra èké tó ń àwọn èèyàn lórí ìbúra lórí irọ́ àmọ́ bẹ́ẹ̀ ọlọ́run forí jìn ọ ọlọ́run ní tó bá wù òun òun ó forí jìn ọ tí ọba sì wù ú yóò fi àjẹ́ ọ àmọ́ wọ ọmọ náà ló ń wò. jamaa wọn ni ntọ́fà ni pé ẹ̀ṣẹ̀ ńlá ni làásì àmì ìdàkánná yàtàwásọ̀l bíhà ìlà àkùdé ìmọ̀rẹ́ ìmùsùlùmí bìbáàtìl pàápàá jùlọ tó bá ti ní í ṣe pẹ̀lú pé òun búra fáwọn èèyàn tó fà ń gba dúkìá wọn wọn ti trọ́ọ̀sì ẹ pé aláàjì kò ní sọ̀rọ̀ kan méjì yóò dá kan lọ́hùn wọ́n ti fọkàn tán ìbúra náà ló fi ń kó bá wọn ìyẹn gan ni ọ̀fọ̀ tó fi jẹ́ pé ó jẹ bàbá ńláyà níwájú ọlọ́run ẹlẹ́ẹ̀kejì

ẹ̀rí ìbúra tá à ń pè ní yẹ̀mínú lọ́gùn òun náà ni ọ̀rọ̀ tí máa ń gbẹnu obìnrin ìyàwó aisha alára ó ní pé wàlọ́hì onílẹ̀kọ́lẹ̀ aisha ìyàwó aisha ní rọ́bì allahu aniya aláwo ìfìlìyẹ̀mí kàlámù rọ́jìl fi bẹ́ẹ̀tìhì láà wàlọ́hì imam bukhari lọ́gbà wa ìyàwó aisha ní ẹ̀rí ntẹ́npẹ̀ yẹ̀mí lọ́gùn ní wàhálà ìtìmọ́sáré gbẹnu ọkùnrin nínú ilé rẹ̀ wọ́n á dàrin àwọn ìyàwó ẹ̀ kùtì ẹlòmíì bàjẹ́ kọ́wà tó bá rẹ́rìn yóò ní wà láì mo sì rẹ́rìn ṣé mo kí ni relation ìbúra pẹ̀lú pọ̀ rẹ́rìn fún nǹkan tí ò yẹ irú eléyìí kò dáa tó kéèyàn máa ṣe bẹ́ẹ̀ àwọn àfààní wàmínì ha àyè àlefàlì mùsùlùmí àlàṣe yàdúnnù kádà fọ̀tàbáyànà àlàkìlá àfìmàkánà yàdúnnù èyí tó tún wọ bẹ́ẹ̀ òun náà ni kọjá pé ọmọ ènìyàn pàápàá jùlọ mùsùlùmí ó ń bora lórí nǹkan kan tó jẹ́ pé ọ̀tọ̀ níbò ń ṣe rí àmọ́ tún padà hàn sí ọ̀tọ̀ ní bọ̀rọ̀ ṣe rí lápẹ̀rẹ̀ kéèyàn sọ wípé wàlọ́hì sultanu kéde péjọ sátọ̀dẹ̀ lóṣù bẹ̀rẹ̀ tó fi dago méjìlá òun náà wà ní tẹ̀bíṣẹ̀ òun orí kí sultan kéde ẹ rí i pé ìtọ́hàn sí ló bura lé lórí yẹn whereas sultanu kéde lẹ́tà tó bá padà hàn sí kò dẹ́lẹ́sẹ̀ nítorí pé ó ń bura lórí ìtọ́mọ̀ ni kì í ṣe pọ́ńlá níyàn pò ń fẹ́ dì sí i lè má wí kì í ṣe pọ́ńlá níyàn pò ń fẹ́ tan àwọn èèyàn bákan náà ni wípé àwọn àfọwọ́ jẹ́ ká mọ̀ wípé ẹni tó bá ń ṣe lẹ́yìn àfọwọ́ abubakar sọ pé ẹni tó bá ń ṣe eléyìí anaha ifnin fiha wọ́n ní n ti ń ṣe yìí àwọn àfọwọ́ ní ẹ̀ṣẹ̀ ń bẹ́ nú ẹ̀ wàlá kàfàrọ̀ tajuru àlá tọ̀ ilé ha ṣùgbọ́n ààrí kàfàrọ̀ tí ó san àmẹ́sẹ̀ ń bẹ́nu tó ṣe yìí eléyìí ni àfọwọ́ abubakar jẹ́ záìrì yìí nínú tíra wọn wọn ní pé tó sìn náà ẹsẹ̀ ń bẹ́ẹ̀ torí pé èwo ní kankan mọ́ búra búra búra bó wà pápá tábà tó wá yà tàti kàfẹ́ ntọ́nà ọba àlekẹ́ ọlá sọ fún ànábì pé wọ́n sì máa tẹ̀lé àwọn tó kún sàmọ́ búra sáá àlekẹ́ ọlá ọba sọ wípé ẹ máa sọ ìbúra yín táwọn fún tẹ̀síìrì ní nílò ní pé alimaniru alilhali tọ́jà pé yín sàmọ́ búra sáá lórí gbogbo ọ̀rọ̀ tó bá sọ wọn ni ajẹ́ pé ẹni òun náà ń dẹ́sẹ̀ ṣùgbọ́n irú ìtànà wọn ni ọ̀sán ààrẹ rí pé yọ̀ọ̀sán tànà báyìí láti máa ṣe kíni láti máa tàbúra sá wọn ní bó ṣe rí lélẹ́yìí. wàhálà yahoo mu ìsìn wàlì kàfàrọ wàlà yẹjìbù ìsìn wàlà kàfàrọ wàá kọ̀dà hàdà mi àyà. gẹ́gẹ́ bá a sọ síwájú pé ààrí ẹ̀rí tuntun pẹ́ ni yọ fún ìtàn àmọ́ àwọn àfọ̀hárí pé n ti ń ṣe yìí ó súnmọ́ ẹsẹ̀. wọn lọ́wọ́ ń sọnù kan yìí pé àkìdùkùn mọ̀ lọ́hùn lágùn fi àyèmánìkùn wàlẹ́ àkìyò àkìdùkùn يؤاخذكم بما عقدتم الأيمان nínú alukur'an nínú suratul maida ọlọ́ọ̀bà àlekẹ́wàá sọ wípé òun ọlọ́run ò ní í gba yín mú pẹ̀lú àwọn ìbúra tó yẹ pé ẹ̀kọ́ sáà ń wí ni kìí ṣe pé bóyá ọlá nìyẹn pọ̀ fẹ́ tàwọn èèyàn jẹ kìí ṣe pé bóyá ọlá nìyẹn pọ̀ fẹ́ parọ́ ntí o gàdá ọlọ́run ò ní gba yín mú lórí ẹ̀ àmọ́ ètò ọgbà yín lórí ìtọ́ pé ìwọ gán dàdí ọkàn pé ẹ̀ ń parọ́ fún wa ọwọ́ à ń búra lórí èké wọ́n ikọ̀ ẹlẹ́ẹ̀kẹta eléyìí ló burú o yẹmínú alimọ̀nì akọ̀dà bùrẹ̀ pété àkọ́kọ́ yẹn ló burú jù yẹmínú lọ́gọ̀mùs ìyún ẹ̀ńbáṣí ọmọ bóyá lọ́wọ́ foríjì ń ṣùgbọ́n ìta fẹ́mú ìgbéyàn bá ṣe tó bá sàn tán rẹ̀ ó ṣeéṣe kọ́lọ̀ ọba àlekèọ́lá kò foríjì yẹmínú alimọ̀nì akọ̀dà òun náà ni pé alimọ̀nì akọ̀dà kéèyàn máa mọ̀ kó máa parọ́ fáwọn yẹn wọ́n yẹ lẹ́tì yóò sọ̀dù akuduha ala amri mustakbal yẹni pé ntí o ti ṣẹlẹ̀ kéèyàn wá máa máa máa búra lórí rọ́lẹ̀ pé yọ ṣẹlẹ̀ lápẹ̀rẹ̀ wàlọ́hì làáfọ̀ àlàkádà kéèyàn búra pé wàláì màá ṣe nǹkan báyìí lọ́la lọ́la màá ṣe nǹkan báyìí kéèyàn máa máa búra lórí irú eléyìí eléyìí irọ́ ni àbí pé èèyàn náà dẹ̀ ti máa pé ntó ń búra òun ò ní ṣe bẹ́ẹ̀ irú ẹni báwọn tó ń ṣe ń pèrè yẹmí nu àlùmọ̀ àkàdà ìbúra lẹ̀ lórí irọ́ wọ̀yàkùnà halid kọ̀d azaba bi kọ́lbihi and yẹfàl àwòlà yẹfàl òní pé bóyá ń bà téèyàn ń bóra pé ìní sì nkẹ́ báyìí lọ́la ntí ń bẹ̀lẹ́ mẹ́rin pé òun ó ṣe ẹ̀wá tó ń bóra pé òun ó ṣe nkẹ́ báyìí lọ́la ntí bẹ̀lẹ́ mẹ́rin pé òun ò ní ṣe irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ ni ó ń fi ẹnu òfin tàwọn èèyàn ó sì ń bóra fún wọn wọn làm yẹkùn gọmọsán àwòlágùwàn wọn ní àwọn àfọ àtúnṣọ pé irú ìbúra báyìí wọn máa sọ pé mọ́làm yẹkùn gọmọsán kèé sí ìbúra téèyàn búra kò bá gọ̀ọ́mù sọlọ wọlá lágùwà kìsìbá lágùwù lọ èèyàn mọ̀ọ́mọ̀ lórí ntí ó sì sẹ́sẹ́lẹ̀ ìwọ̀n bọ̀rọ̀ alẹ́ lórí. fàádìí hiya yaminu lẹ́tì yóò á kọ́gù fíhà alḥánif lẹ́kọ́lìhì tàcálà wọ́n ní eléyìí òun náà ni tó jẹ́ wípé ọlọ́ọ̀ba àlekíọ́lá yóò gba ẹni tó ń fi gẹ́gẹ́ bí ọlọ́ọ̀ta kà síwájú tọ́nà ọba àlekíọ́lá sọ wípé láyọ̀ àkíndùkùn lọ́hùn bẹ láhùn òun ò ní yáyún pẹ̀lú ìbúra tó yẹ pé kàn gborí àwọn yìí ni kì í ṣe pẹ́ lánìyàn lórí ẹ̀ fi àìmán wàlákin yóò àkókòkùn bí mà àkọ́tùn àìmán àmì ìfẹ́ màmá akẹ́kọ̀ọ́ ìgẹ́ ti dìbò àmì àbí pé bẹ́ẹ̀ ní ṣe tẹ́kọ̀tọ̀ ni ìlọ́lọ́wọ́ gbà ń múlẹ̀ lórí wọn ni eléyìí ọlọ́wọ́ gbà ń lórí ẹ̀ ni wọn ni sọ́ọ̀tì ní àwọn àfáàní anaman hanatha fiha ẹnikẹ́ni tó bá jẹ́ kó búra lórí ìfẹ́ fóun ó ṣe tó jẹ́ kó ti mọ̀ fóun ò ní ṣe lẹ́mìí wọn àmì tí ń bọ̀ fóun ò ní tó ti mọ̀ kó ti búra ó ti wà lẹ́mìí ẹ̀ fóun ṣe wọn ni irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ ni wàwá jẹ́bọ̀tà àlẹ́yìn kàfàrọ̀ ó ń tọ̀rọ̀ yẹn ní kọfẹ́ kàfàrọ̀ lẹ́dàlíkà fàyìn fàálàhà sàkọ̀tọ̀ àlìsmu ànihu wọ̀zàl tó bá jẹ́ pé ní ẹ bá wá san kàfàrọ̀ àjẹ́pé ẹ̀ṣẹ̀ tó dáhùn ọlọ́run ti foríjì tí ọba san kàfàrọ̀ ọlọ́run ní foríjì ká gbàgbé pé tẹ́ni àkọ́kọ́ òun tiẹ̀ kò ní kàfàrọ̀ nítorí ni pé kó túbá kó banújẹ́ pé òun ṣe ti ọ̀dà kó sì pinnu pé òun ní ṣe bẹ́ẹ̀ mọ́ sọ́nà àforíjì àbí òní foríjì ẹnìkan ọmọ tí ẹnì kejì òun ti àwọn àfáàní ti ń ṣe náà dá ṣùgbọ́n wọn ọ̀la ni ẹ kó n fẹ́ máa tàwọn èèyàn jẹ ìkà ń bóra lórí tí ò nítumọ̀ ni àwọn aláyàmọ̀lá tí mo jẹ lánàá ó yó mi tó gbogbo àwọn eléyìí tí ò nítumọ̀ ṣùgbọ́n ẹ̀kẹta yìí òun tiẹ̀ ń búra lórí tó ti pinnu lẹ́mìí pé bí ó ti rí kàn òun wá ń búra fáwọn yẹn pé bó ti fẹ́ rìn àmọ́ tó wà rẹ̀ kí bí ó ti rí kàn wọ́n nínú eléyìí tiẹ̀ ẹlẹ́sẹ̀ ni ọlọ́ọ̀wá ní ìforíjì òun àfikọ́ san kàfáàrọ̀ ìdájọ́ tiẹ̀ nìyẹn tó bá tó san kàfáàrọ̀ tó lọ sọ pé ìbínú ọlọ́run ó kú lórí ẹ̀ wọ́n ní màá tẹ́sítútù bíi alikàfáàrọ̀ kásáré sọ àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé téèyàn bá dáa kò ní ìdíkẹ́yìn san kàfáàrọ̀ lórí ẹ̀ hàfi yẹmẹ́lì bìlẹ̀ àmọ́rọ́ yìí kéèyàn بural لوري عن كمدي أن يفعل محلوف على تركه أو يترك المحلوف على فعله أو يفعل ما حلف على تركه أو تترك ما حلف على فعله ولكن ناسيا لا قرأ أو مقطع أو مكره لقول رفع عن أمة خطاء والنسيان وما استكره عليه حديث حسن لا قرأ إن يبرى lọ́ba gbà mí àwọn yàrá wa náà ti pé ebó olóòṣè nǹkan bẹ́ẹ̀ ni òun ah! ti gbà bẹ́ẹ̀ kò ní san kàfàrọ̀ lórí ẹ̀ àbí pé èèyàn búra kó òun ní ṣe nǹkan kan mọ́ ó ti kó òun wí bẹ́ẹ̀ bá ń di ẹ̀ kì í ṣe pọ́n màmá díbọ́ ọlọ́run rí bó ti gbà bẹ́ẹ̀ ni wọ́n ní òun ní san kankan àbí kọjá wípé wọ́n padà wá fọ́ọ̀sì ẹ̀ ṣe wọ́n fọ́ọ̀sì ẹ̀ ṣe nǹkan yẹn ọlọ́run ní bí àbí kọjá pọ́ fèsì ó fèsì ṣe ní tó búra kó òun ní ṣe mọ́ ọba lọ fèsì kò nú ẹ̀ kì í sì pọ́ màmá ó ń sọ wá sókè ah, ẹ wá nítorí kò ní jẹ ìyàrá wọn nítorí àdìsá náà bí sọ wípé agbégègé sókè lórí ànábì ni wọ́n sókè lórí àwọn ọmọlẹ́yìn mi ní tí wọ́n bá ṣe àṣìṣe ṣe ní tí wọ́n bá fi gbàgbé ṣe àbí ní tí bá jẹ wọ́n nípa tí wọ́n ṣe. ẹlẹ́ẹ̀kejì òun ni pé kéèyàn búra pápá tó wà búra sọ wípé inṣàlá lọ́la ìbí ní tiwa ṣìnù ẹgbẹ́ ti fi inṣàlá sọ ìgbé tọ́lọ́ ń bá fẹ́ ìbàtọ́dọ̀la kò bá wá kò ní ẹ̀sẹ̀ tí ọ̀sán ìyẹn ni olórílẹ̀-èdè wa ń gbà kan ni màá lò inshallah you do this for nigeria so bọ́lá ọba sì fẹ́ mọ́ inshallah ni ṣùgbọ́n o kéèyàn sọ́ra o láti máa lo diplomacy ní gbogbo ìgbà kọ́ bá a dùkúrọ̀ hada wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. a kí àwọn stars wa tí wọ́n bá wa ṣe àlàyé ọ̀rọ̀ náà kọ́lọ́hún kó fún ẹnìkọ̀ọ̀kan wa ní àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀. fún ìbéèrè àbí ìwádìí kan lórí ètò mssn ní ìpínlẹ̀ ọ̀yọ́ tàbí lórí ètò ẹ̀sìn ìsìláàmù a fẹ́ béèrè nǹkan kan lórí hukumu ẹ̀sìn ká pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa zero eight zero five five two two one zero six five lẹ́ẹ̀kan sí zero eight zero five five two two one zero six five kó tó dìgbà míì tí a máa pàdé lórí ètò abdulhakeem lukman òun náà ni orúkọ tèmi asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi. albayan náà ni.